على Gracias. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين الحمد لله الأول بلا ابتداء والآخر بلا انتهاء الحمد لله على نعمة الإسلام وهديه بسنة النبي صلى الله عليه وسلم إلى أطيب العقائد وأضمن العبادات وأجمل الأخلاق والتصرفات في جميع ظروف الحياة عباد الله روى الإمام الترمذي رحمه الله فيما صح عنه أن ناسا من التابعين دخلوا على أنس بن مالك رضي الله عنه وشكوا إليه ما يعانون من الحجاج بن يوسف فما غرر بهم عليه بل وعظهم وصبرهم على ما يلقون وقال ما من عام إلا والذي بعده شر منه حتى تلقوا ربكم أي يقل واجع الدين في الناس بذهاب العلماء وانقراض الصالحين وهذا العموم وهذا العموم قد يخص وقال حتى قيام الساعة والتي ذكر رسول الله صلى الله عليه وسلم أنها لا تقوم إلا على شرار الناس وأنه لا تزال طائفة من أهل الحق تأتيهم, تأتيهم الساعة وأنه لا تزال طائفة من أهل الحق على الحق حتى تأتيهم الساعة وهم على هذا الحق مهما يكن غريبا لا أعوان عليه وهم منصورون من الله لا يضرهم من خالفهم وللساعة علامات منها ما تسمى بعلامات صغرى ومنها الكبرى من صغراها الرؤيا فالرؤيا يا عباد الله من عجائب الله في خلقه الرؤيا تحير عقول عباد الطبيعة تحير عقول عباد الطبيعة إذ يرى المرء في المنام ما هو إذ يرى المرء في المنام وهو فاقد الإدراك ما لم يكن ثم يكون بعد ذلك على وفق ما كان في النوم إثباتا أن شؤون الكون مفروغ منها بتدبير الله العزيز الحكيم يري من عباده من يشاء منهم ما يشاء عباد الله ولتعلموا أن الله على كل شيء قدير وفي هذا قال صلى الله عليه وسلم رؤيا المؤمن جزء من ستة وأربعين جزءا من النبوة وقال في آخر الزمان لا تكاد رؤيا المؤمن تكذبوا وأصدقهم رؤيا أصدقهم حديثا والرؤيا ثلاث الحسنة بشرى من الله والرؤيا يحدث الرجل بها نفسه والرؤيا تخويف من الشيطان فإذا رأى أحدكم رؤيا يكرهها فلا يحدث بها أحدا وليقم فليصلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الأحلام والرؤيا يا عباد الله ونحن في صدد التحذير من البدع والشعوذة الأحلام والرؤيا من أوسع الأبواب التي يدخل الشيطان من خلالها على ضعفاء العقول والإيمان وذلك بتسليط أصحاب الشعوذة عليهم معبرين لأحلامهم فإياكم أن أن تتعلقوا بالرؤى وحسبكم الدعاء بالخير إن أعجبكم شيء رأيتموه والتعوذ بالله والتعوذ بالله العزيز القدير إن رأيتم ما تكرهونه مهما يكن معناه فلا تقصوه على أحد فقد نهى صلى الله عليه وسلم عن ذلك وقال لا تقص الرؤيا إلا على عالم أو ناصح وليس كل عالم فقيه فصيح عالما بتعبير الرؤى فاتعظوا يرحمكم الله adúpẹ́ fún ọlọ́run ọba ọba àkọ́kọ́ tí ò ní bẹ̀rẹ̀ ọba àkẹyìn tí ò níbi tóun ó pẹ̀kún sí ọba tó ṣe Islam nífẹ̀ẹ́ fún ẹni fóun nínú àwọn ẹrú tiẹ̀ ó fi súnmọ́ aṣáájú ẹ̀dá ó fi ṣe amọ̀nà atọ́nisọ́nà. lọ síbi èyí tó dáa jù tó mọ́ jù tó rẹwà jù nínú tí èèyàn dì sọ́kàn ó fi darí àwa síbi èyí tó rẹwà jù ọlọ́run ó tẹ́wọ́ gbà nínú ìbáàdà yàtọ̀ sífẹ́ ní àdádálẹ̀ ẹ̀sìn tọ́pọ̀lọpọ̀ ń ṣe ó fi súnmọ́ aṣáájú fi tọ́ka ìhùwàsí tó rẹwà jù lẹ́yìn ọba kọ́ látara nẹ́bí sallallahu alaihi wasallam yóò máa jẹ́ abara ṣíṣe sí tiẹ̀ ó sì máa ṣe gbogbo ẹni dábara bí tiẹ̀ ní mọ̀ pé ká ló kọ́ ní wàhù ẹrú sin ọlọ́run tó ní aṣáájú ẹ̀dá òun náà ni afinimọ̀nà yìí tó fún ọ jù nínú gbogbo ohun tá à ń pè ní ìṣẹ̀lẹ̀ ilé ayé òun náà ni ó wá júwe ọ̀nà táàtọ̀ táàfì ríṣẹ̀ ní tuntun wọn ní áhírọ̀ ọlọ́run dákun èyí tá a ti mọ̀ nínú àtẹ̀mí ọlọ́run jáde lò ó èyí tó wá pọ̀ tójú wá ṣókùnkùn sí táàtì ìnímọ̀ ẹ̀ ọlọ́run dákun má ṣàìsí mọ̀ wá. àtọ́ ní hadith ó gba ẹ̀gbà wá wípé àwọn kan nínú àwọn tí wọ́n bá. Anas ọmọ Malik tó jẹ́ ìkan nínú àwọn sàhábà nàbì sallallahu alayhi wa sallam lògbà àwọn tí wọ́n bá lògbà tí wọ́n jẹ́ bí ọmọ kéwù fún un tó yìí tó pọ̀ nínú wọn ó jẹ́ tábìrì wọ́n ní wọ́n wọlé tọ̀ Anas lọ́njọ́ kan wọ́n lọ kọ̀m̀pléyìn irú ìyà tí aláṣẹ ìgbà náà ń fi ń jẹ àwọn aráàlú yẹn Al-Hajjaj ibn ní anẹ́tò wá ṣe ọ̀pọ̀lọpọ̀ wá ṣe máa ṣe ní zamani yìí tó jẹ́ pé bólórí wa bá tiẹ̀ jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn wa bá ti kọ àwọn ètò tó lóun fi ń ṣèjọba wọn. bíi ká máa gbé ṣépè bíi ká máa kọ ẹ̀yìn àwọn aráàlú sí i ká máa sọ fún wọn pé ẹ máa múra á fi ẹ̀hónú hàn ká máa ronú bá ṣe gba ìjọba ẹ̀ níyì tó jẹ́ pé àwọn tá a rò kó já àpá ẹ̀sìn ó yẹ kí wọ́n pinnu kúrò lórí gbogbo pálapàla yìí tí ó wà níbàámu sí ohun táàmì lẹ́bí àtàwọn sọ̀hádẹ̀ ìkọ́ni sí àwọn olórí wa. onílòpè ìgbà tí wọ́n bá jẹ́ mùsùlùmí ẹ máa fún wọn nímọ̀ràn ni a kọ́kẹ́ sọ òdodo fún wọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n yìí tó fún wọn jù nínú ìmọ̀ràn tẹ́lẹ̀ fún wọn nímọ̀ràn òdodo òun náà ni kó jẹ́ pé láàárín ẹ̀yin àtàwọn olórí wọn yìí ẹ má jẹ́ kó jẹ́ pé ojú òpópónà tẹ́ẹ̀tì gbé placard tẹ́ẹ̀tì máa tètè ránṣẹ́ sí i yóò ti mọ ní tóun ṣìṣe tóun fi ṣẹ̀yìn ẹ máa rán àwọn tí wọ́n lè bá wọn sọ̀rọ̀ sí wọn ẹ máa tọrọ àǹfààní kíkẹ́ rí wọn kẹ́ ẹ fún wọn nímọ̀ràn òdodo bẹ́yìn náà kó wù ọ̀bẹ́ yìí náà eléyìí ẹ̀sìn ọlọ́run ọba ti kọ́ ni kọ́là bí ìgbàlódé kó tẹ̀sí ò bá sì kò yìí mú kó dé tá a wá ń ṣe mọ̀ pé àwọn tí wọ́n já àfa tó bá wọn ṣe bó yẹ kó yé wọn. Níjọ́ yìí tí wọ́n wá bá Anas, wọ́n ní wàá rọ ọkọ̀ bẹ̀rẹ̀ kù. Anas ṣe wá àti fún wọn, ó fún wọn sùúrù. Ó wá rán wọn létí nǹkan kan nínú táàmù ti sọ sílẹ̀ tí ó sì gbọdọ̀ má ṣe. Ó ní ẹ lọ́mọ o, ó ti fi tí àlùkè àmọ́ ó fi tó. ọdún kan ò ní wọlé wá àti tó burú jọdún tó ti lọ lọ ó máa ń fi tó ọdọọdún ni ó máa burú jù yìí tó ti kásẹ̀ ńlẹ̀ lọ àwọn àbá ṣàlàyé ọrọ yìí níṣe tí a ní kórẹ̀wẹ̀sì ọkàn ibi káwá ní báàbà khairu gbogbo tó ń dáadáa sí lọ ẹ má sí sapá àti rí dáadáa sí rárá. Hadith Hudhaifa ibn al-Yaman ó ti fi yé mi pé ire àti ibi wọn máa gbaṣẹ́ lọ́wọ́ ara wọn ni zamani kan da èyí tó tẹ̀lé tó lè burú a gbọ́dọ̀ sọ̀rọ̀ sínú pé èyí tó tún dáa jùlọ òtún ní padà a sapa pé kí zamani táwa ń lò kó dáa wọn lọ́rọ̀ tá mẹ́bí sọ yìí nípa pé gbogbo ọdún yóò máa burú jù tó ṣáájú ẹ̀ lọ ìtumọ̀ ẹ̀ ni pé on the aggregate lórí ilẹ̀ ayé lápapọ̀ kò túmọ̀ sí pé ìlú ò ní máa dáa ju bó ṣe rí léṣe lọ rárá ṣùgbọ́n ibi tí ọkọ̀ ọmọ ànẹ́bí adam ń wà wọ́n lọ generally láti ibi pé ó burú lọ síbi tó burú sí i kí wá ní nínú aburú tí ó pọ̀ yẹn à tí mùsùlùmí náà rẹ kó jẹ́ torí náà a gbọ́dọ̀ kó rẹ̀wẹ̀sì a gbọ́dọ̀ máa sapá pé ìṣòwò máa dánú ẹ̀ náà ni. Nti ana bí bíi òun náà ní pé ìkàkúfẹ́sìn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run àti mímá wà lórí ilẹ̀ ayé àwọn ẹni ọlọ́run tí máa jẹ́ káyé ó dùn yóò máa dínkù fásitì bá ṣe ń lọ sí ni ẹ jẹ́ káwa náà fi báwùjọ tiwa yìí náà ṣe lé yìí ẹ jẹ́ ká fi wọ́n á rí i pé ìmọ̀ ẹ̀sìn ó ń kéré síre ẹni tó ní kàkúkún kò tó nǹkan ìmọ̀ táyé bá fi jọ èèyàn láyé náà ni gbogbo wa dì sáyà bí ṣe máa rí náà nìyẹn ẹ̀ríkìn ọlọ́run anes ní eléyìí yóò máa ṣẹlẹ̀ títí kálùkìyàmọ̀ òfì tó tí ó tẹ̀ sí wá di wípé nígbà kálùkìyàmọ̀ máa ń bá tó àwọn tó burú jù nú ẹ̀dá yóò kù lórí ilẹ̀ ayé hadith anabi sallallahu alayhi wa sallam kan ó ṣàlàyé àwọn tó burú jù yìí débi pé ó ní àwọn kan nínú wọn tí wọ́n jẹ́ mùsùlùmí wọn ò ní rántí ọkàn tí ń jẹ́ ìsìlámù ju la ilaha illallah محمد rasulullah الله irun يوني ààwẹ̀ ní zakati ní wọ́n ti الله ẹ̀ abẹ́ ọlọ́run ọlọ́run májẹ̀ pẹ́lẹ́ yóò bá wà lórí ayé. ẹni tí ó wàá pẹ̀ fún ọ̀rọ̀ nínú hadith anabi sallallahu alayhi wa sallam ni pé àwọn tí wọ́n jẹ́ múmi ní kọ̀ọ̀kan tí ó ṣẹ́kù lórí ilẹ̀ ayélujára ó bá tó ó lọ́lọ́run ó rán atẹ́gùn tútù kan tí ó jẹ́ aládùúgbò òórùn atẹ́gùn yìí ni ó gbẹ̀mí àwọn tí wọ́n bá jẹ́ mùmínì tó kù lórí ilẹ̀ ayé tí èsì wá jẹ́ pé àwọn kèké ní pọ́ńbélé nìkan ní òṣèkù ọlọ́run tó wá fi wọ́n dára tó wù ẹrú sí ọlọ́run àsìkò táwọn ẹbí ń dúró fún wa yìí yóò máa jọ bí tó jù púpọ̀ lójú wa ṣùgbọ́n níjọ́ tó ń júwe básìkò náà ṣe súnmọ́ pẹ́kípẹ́kí tó ó ní bọ̀ẹ́sì ana wọ̀tá ajá kẹhàpẹ̀. Àwọn mi fẹ́ ti ní tó ṣe pé èmi àti ìṣẹ́ ni àkókò tá à ka ṣe wá Nínú tá mọ̀ pé àsìkò yìí ti ń tó bọ̀. Òjíṣẹ́ Ọlọ́run ọba ṣe àlàyé àwọn àfa wa pé ọlọ́kan òjọ̀kan àwọn àmì òjìṣẹ́ ọlọ́run láti máa dá àkókò nímọ̀ wọ́n fi ṣìṣe méjì wọ́n pe àwọn àmì kan ní àwọn àmì kéékèèké wọ́n pe àwọn kan ní àwọn àmì ńlá ní ìkójẹ́ pé ó fẹ́ má sí ìsí kankan nínú àwọn àmì ńlá yìí kó tí ìṣẹ̀lẹ̀ nìkéé tó bá sì ti ṣẹlẹ̀ ẹnu àwọn àfa òkò lórí ẹ̀ ṣùgbọ́n ìtòpọ̀ nínú àwọn àmì ńlá yẹn ìkẹyìn ọjọ́ lọ́lọ́wọ́n bá ti wọ́n sí àwọn kéékèèké tó ti ṣẹlẹ̀ tó ti ń yí wàá ká nínú ẹ̀ òun wá ní kí Ànábì sallallahu alaihi wasallam ó ní aláwo nígbàgbọ́ òdodo oníṣàì máa ṣẹ tó bá ti kẹyìn ọjọ́ aláwo nígbàgbọ́ òdodo aláwo má bàá kì àwọn ànábì ọlọ́run lọ́lọ́run ọba fún nìyẹn torí pé àlá ọlọ́run a máa fi bá wọn sọ̀rọ̀ àwọn ànábì kì í lálàkàlà tí ò ní nítumọ̀ gbogbo àlá wọn iṣẹ́ tọ́lọ́wọ́n ọba ń wọn ló ń fi àlá jẹ́ fún wọn lẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn sọ́ọ̀lẹ̀ ṣòwò àwọn ẹni eré àlá tiwọn náà máa sábà ọlọ́run a máa wá wò nínú àwọn kìtìrí tí ò ẹni tó bá fẹ́ fi ṣíṣe àlá ṣàdánwò fún a ní kóun náà máa lálàá kó máa jẹ irú ẹ̀ ní ti ọba tó jẹ nílẹ̀ mọ́tò nígbà tí ahmed yusuf tó fi wà lábẹ́ àṣẹ azeez mọ́tò ọba yìí kì í ṣe mùsùlùmí òun ti bẹ́ẹ̀ ó láwọn àlá kan táwọn àlá wọn wá ṣẹ ṣùgbọ́n ìpìlẹ̀ táwọn àbá kan ni pé àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni eré ẹ àwọn ní àlá wọn kì í bá sí. ànábì wa nínú gbogbo wa o tá a wà níkẹyìn ayé tálà tiwa náà ó máa ṣe ó ní àdàkọ̀hún hadithan àdàkọ̀hún ru'ya bá a bá ti jẹ́ olódodo sí bẹ́ẹ̀ náà làlá tiwa náà ó ṣe máa ṣe tó. ṣùgbọ́n ṣíṣe àlẹ́ amúmìnì àfẹ́ká wa gbọ́yé sí pé gbogbo àlá tí múmìnì bá ti wá lá àfi kó máa wá túmọ̀ ẹ̀ kiri torí pé eléyìí òun ló ń ṣe wá ní ẹran ọ̀jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa onígbìdíà táwọn jókòó dè wípé tẹ ẹ bá ti ń lálàá tó já ní láyà ẹ máa dìbò á bá wọn. kí lẹ́ẹ̀kọ́ tá à ń lẹ́bi kọ́ wa nípa àlá ó ní mẹ́ta làlá ó ní àlá kan ìyìn tá a máa rí nínú ẹ̀ ohun tó wù ẹ̀ ní wa pé kó ṣẹlẹ̀ ìgbésí ayé ẹni ni onírú eléyìí ìdílé yìí wá bushra min Allah ìró òdùnnú ló jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba irú eléyìí nìkan náà lànàbí sallallahu alaihi wasallam fún wa nílé ọ̀ǹda pé a lè ó gbọ́ nínú àwọn tó bá wù wá ṣùgbọ́n tí wọ́n á sì wá ń lọ òní látàkó sòrò ya illa ala alimin aw nafi' alaka alala tó dáa ni sígbà láàyè wà fún wa pé ká rọ pé kí ẹni tí ó bá wù wá yìí kò gbọ́dọ̀ jẹ́ni tó wù wá tí kì í ṣonímọ̀ kó tó jẹ́ ẹni tá a mọ̀ pé ó nífẹ̀ẹ́ òdodo sí wa ti ṣe kó ń tọ̀wọ́ jẹ náà ẹni tá a mọ̀ wípé kò ní fún wa nímọ̀ràn kan àtìmọ̀ràn òdodo ìmọ̀ràn ọ̀fẹ́ lórí tọ̀wọ́ máa fún mi. èyí fún àlágbóbá dáa a kì í ṣàlàyé pé àlágbódà ṣàlàyé jẹ́ pé ohun tá a rí nínú ẹ̀ ohun tó wù wá pé kó ṣẹlẹ̀ ni. òjíṣẹ́ ọlọ́run ní ìpín kìíní àlá nìyẹn ó ní kìí ṣe ìdí àlá òun ni hadith rọ́júlì náà ṣẹ́kù. òun ni ròyíròyí kátìkàtì orí ẹ̀mí èèyàn tí máa dàyàn láàmú téèyàn ó máa tarẹ̀ lálàá òun ló di nǹkan ọ̀hún sórí ẹ̀mí ó ti wá jẹ́ pé nígbà tó lọ sùn tó fọ́ ọ̀rọ̀ rí ó yẹ kó ti tilẹ̀kùn ayé ayé tó ronú ẹ̀sùn yẹn inú ẹ̀ náà ni ó tó wà lójú oorun bíi kíni ẹni tó bá ní ojúṣe tí ò mójúṣe ọ̀hún gbọ́ lásìkò ẹ̀ ti tó ó súnmọ́ kó máa lálàá fáwọn tó yẹ kóun ṣe ojúṣe yìí bí wọ́n ń wọ́ òun kiri ọmọ akẹ́kọ̀ọ́ tó nídàáwò ṣe lọ́la ó fi gbogbo àná àtẹ̀lé lọ sí patí ó lè ṣòkó lálàá kóun fẹ́ ẹni jẹ gbèsè tó wọ̀ òun tó san ó sì mọ̀ pé ọjọ́ tóun dáfẹ́ ni tó lówó ọ̀la ni kò tapa bọ́wọ́ ṣe tọ́jú owó ẹ̀ kalẹ̀ ó lè sùn kó lálàá tó ń tọ̀ òun tọ́kó ń kó mọ́ òun lórí. tó bá wá ń rò pé a ah, bóun ṣe ń ṣe dáadáa sí àfa yìí tó ṣé nítorí owó tó yá òun ló wá ń dèrò aburú sóun àdínkù nẹ́tí ilé ìjẹ ròyíròyí orí ẹ̀ lè ní má tún sí tó ń tọ̀ òun láníyàn kù sí ẹ ọ̀rọ̀ ànẹ́bì ni o. irú eléyìí làwọn tá à ń sọ yìí jókòó dè nígbà tí wọ́n fi aláìmọ̀kan ló pọ̀ nu akẹ́kẹ́ wa sọ fáwọn wọ́n wà ní àà ah, owó tó yẹ ẹ tẹ́lẹ̀ máa ń pẹ́ ni ó ti fẹ́ gba tiẹ̀ jẹ́ ọjọ́ ti pẹ́ tí wọ́n rí òtẹ́ ìkóyè táwa rí nítorí náà ẹ̀kọ́ tá ànábì kọ́ wa àmì ẹni ó yọ okùn lọ́rùn wa tá a bá ti láti tẹ̀lé lànà ànábì ó ní gbogbo ròyìnròyìn orí ẹ̀mí tí máa di àlá tí ó máa dẹ́rù bà ní ìyẹn ní ìkékejì kí ni ká wá ṣe nípa ìkékejì yìí ẹ máa gbọ́ ó ní sí kẹta tàwífù ṣẹ̀gbọ́n ìdẹ́rùbà ṣíṣe ìtọ́nù fẹ́ dẹ́rùbà yìí tọkàn yín bá balẹ̀ síra yín àárín yóò gúrégé ẹ̀rọ ọlọ́run ọba sùn kò sì wo ohun kọ́kàn yín ó balẹ̀ síra yín ó lè wo olólùfẹ́ léjì kò rí kò sùn ó fàwòrán ẹnìkan hàn ẹnì kejì tó ń fi má díẹ̀ ní sínú oúnjẹ fún un ẹ dákun ẹ̀ ń a alága tó ń fi má díẹ̀ ní sínú oúnjẹ fún ni tó lè pe ni wọ́n á jẹ oúnjẹ kejì á gbọ́ lọ́wọ́ ẹ̀ irú eléyìí náà ní máa pọ̀ nínú àwọn tí àwọn àfa káàfa máa tún fún yín pé à bó ṣe ń gbìyànjú tó ìyá tó lè ṣe kó má fowó aṣọ ránṣẹ́ sí tó ò ní pa oṣù kan jẹ́ kó má fowó oúnjẹ ránṣẹ́ sí òun ló fẹ́ bá tiẹ̀ jẹ́ alátòólá torí ìyá tó ṣe báyìí báyìí báyìí báyìí ìtumọ̀ rẹ̀ wọ́n wàá tu nítìtì tí ó máa ya ẹ̀mí àwọn èèyàn ẹ̀mí ọkọ ya ìyàwó ẹ̀mí ìyàwó ya ọkọ ẹ̀mí ìyàwó ìyálé ó ya ìyàwó ìyàwó ya ìyálé àwọn ìyípo ẹ̀mí pọ̀ bí wọ́n ṣe kù nípa ni wọ́n máa wá iṣẹ́ ṣètọ́n mi. ìdíṣẹ́ ọlọ́run wá ní ṣe wá rí àwọn àlá búburú yìí ẹgbọ́n tó sọ ó ní ẹ má fi tó ẹnikẹ́ni létí ẹ má jẹ́ kí ẹ̀dá ọlọ́run kan ó gbọ́ bó ń tọ̀hún ṣe lè wù kó jẹ́ alákòómọ́tó òótọ́ wọ́n lè nífẹ̀ẹ́ yín sẹ́yìn ó máa ròyìn pé ibi kékeré nífẹ̀ẹ́ mi dé kò gbọ́dọ̀ gbọ́ nǹkan kan tó ń bà mí nínú jẹ́ kóun náà má fẹ́ rìnrìn dáadáa sí i tó bá ṣe àmẹ́bí náà ní kátàlẹ́ e, ó ní fàlà tàkù fúhù àlà àhàjẹ tọkọ bá la kò gbọ́dọ̀ fi péyàwó ẹ̀ létí kíyàwó bá la ìyẹn alábúburú ìpékinní àti ìpékejì alábúburú kò gbọ́dọ̀ sọ fọ́kọ ẹ̀ ọmọ ò gbọ́dọ̀ sọ fáwọn òbí ẹ̀ àwọn òbí ò gbọ́dọ̀ sọ fọmọ kí wàá ní kẹsẹ ó ní pẹ̀lú yẹ kó wọlé fọdùn táyà anyị bá jẹ́ látara àbátẹ́ ẹlá eégún ló ń lé nítorí o ìgbóná o láńlọ́ọ̀dù lẹ́ẹ̀rí tó fẹ́ da omi gbóná ní lórí ní o ẹ̀mí ìdí pé káàpá kan máa sọ fún òfẹ́ ṣáájú òkan tó ní onífọ̀lẹ́ yẹ kó wọ́n lè sọ̀lẹ̀ kó ń tọ̀ dìde kó kó yanra péré kó wá sọ ọlọ́run pé òun àlá ìwọ́ ọlọ́run má ilẹ̀kùn alhamdulillah alhamdulillah ilẹ̀kùn tí àṣetánì sí síwájú àwọn tí máa lálàá tí ò lẹ́kọ̀ọ́ Islam ilẹ̀kùn tó fẹ̀ ni tó fààyè gbà láti gbèjẹ́ ẹ̀sìn wọn rú láti gbàgbé sí ayé wọn rú mélòó mélòó obìnrin tó ti kúrò lábẹ́ ọkọ tó ń kẹ́ tó ń bẹ́ẹ̀ tó jẹ́ pé tá a bá wa lọ wà bọ̀ kò sí nǹkan méjì àbá burúkú kan ló lá tó lọ kó báwọn tí ò yẹ kó lọ kọ́rọ̀ rẹ̀ bá mélòó ọmọ tí wọ́n ti lé lágbóolé wọn tó kò gbọdọ̀ délé mọ́ torí pé àwọn olórí ikú kan wọ́n ń tú àlákàlà nítorí tó ń ba ẹ̀sìn jẹ́ fún ni kí ń dẹ́rù ó bá ni ó sì jẹ́ pé àwọn tó yẹ kí wọ́n kọ nínú tó fi ń lọ́kàn balẹ̀ ẹrú sọ lọ́hùn tẹ́ ẹ bá ṣe sáàmẹ́bí dúró fún yín yìí ọkàn yóò balẹ̀ ẹnìjẹmú ẹ̀rọ ọlọ́run ọba sìn tó bá ń dùn ẹ̀ẹ́mẹni tó yẹ kẹ́ ẹ kọpẹ́ fún nígbàkejì bá ń ṣẹlẹ̀ ẹ̀ẹ́mẹni tó yẹ kẹ́ ẹ bẹ̀ yàtọ̀ fáwọn tí wọ́n wá fira wọn sí kọ̀ǹtàkọ̀ àdúrà fún à ń fi àsìkò yìí bẹ ọlọ́run ọba wípé bí ṣe máa fi dáadáa láhùn àwọn tó bá wù nínú ẹrú ẹ̀ èyíkéyìí tá a bá ń rí ọlọ́run máa ṣẹ mọ́ wa o bí ṣe máa yọ̀ǹda sáfì náà tó sọ pé òun ní máa fi àlábùburú bẹ́rù bà wá ọlọ́dàkùn fún wa ní ímánì tí ò ní jẹ́ kéde ṣẹ̀gbọ́n ló máa mú wa àtúntò ọlọ́run ọba ti ọlọ́run ọba adùn tó wà nínú kéèyàn ó ní Islam tó gbọ́ Islam yé ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ nítorí pé ojúlówó Islam yẹn ààrẹ ní ṣàlàyé ẹ̀ fún wa abẹ ọlọ́run àtàwa tá à ń sọ àtẹ̀yìntẹ̀ ń gbọ́ wa òdodo islam àgbọ́yé ẹ̀ ayé fún mi fi já àlùjẹ́nà kí kó dé ká tó lọ àlùjẹ́nà sàárà ọlọ́run dákun má tàbí kárí wa o. We pray Allah the Almighty who guides for the sunnah who, whoever he chooses to perfect his faith whoever he chooses to perfect his worship whoever Allah chooses to perfect his morals and behavior in all circumstances of life. Only in the Sunnah will anyone find the best of all these. From the saying of the Messenger of Allah, sallallahu alayhi wasallam, is that no year shall come except that the one after it is worse. on the aggregate in terms of the people's disposition to the deen. Yes, a part of the people, a part of Muslims, will forever remain steadfast upon the truth until the last hour comes. And they will have Allah's support to the end, even if the entire world treats them as strangers. I seek Allah the Almighty that He can count you and me among those who will remain steadfast on this strangeness. From the time of that approaching last hour, is that dreams of believers will often come to pass as they are uh, one in 46 parts of prophecy. Allah will not send any other prophet besides the last of them, Muhammad sallallahu alaihi wasallam. For he has blessed the dreams of believers coming after him, but in place of prophethood, a lot of them will see dreams that will come to pass. Having dreams coming to pass is one of the attributes of prophethood. Then an attribute is of believers, especially the pious ones among them. And the prophet says, the more pious a slave is, the more his dreams will come to true in the last hour or towards the last hour. Of course, the scholars say once in a while, we have occasions when complete kuffar, people who don't believe in Allah at all, will also have this as a trial for them. Uh, as it happened in the days of Sayyidina Yusuf alayhi salam, when the kafir ruler of Egypt saw dreams that came to pass. Ibadullah, um, the Messenger of Allah did not leave us without instruction concerning how to handle our dreams. This is because dreams and their interpretation are part of what uh, religious leaders who are superstitious knew to enslave a lot of their congregation because they encourage them to bring their dreams to those leaders to interpret them for them. The Messenger of Allah sallallahu wasallam, has instructed us that dreams of three types. Of the three types, he encourages that we tell only one type to other people, and that is good dreams. So when we see things that we wish could happen truly in this life, that is a good dream. But he says, even those good ones, don't tell them for anyone besides a scholar or someone who truly loves you. A scholar because sincere, knowledgeable people would know what of those things have a meaning and what has no meaning. Which ones they know, they will tell you. Which ones they don't know, they will keep quiet about them. It is not every scholar who knows Arabic, Islamic jurisprudence, students, or even Hadith that can interpret dreams. We don't have any authentic compilation of dreams that is traceable to the companions. We have one or two ahadith here and there where the Prophet interpreted certain signs as meaning certain things. But it is not such a thing that it becomes uh, a science of its own that anyone can say after learning Arabic, after learning Aqidah, I'm going now to learn the interpretation of dreams. The scholars of the Sunnah say a lot of those things, titles and meanings of dreams are not traceable to the messenger or to Rasulullah. But we have one or two instances, like Abu Hurairah radiallahu anhu saying, um, يعجبني القيد when I have a dream that I'm shackled in my feet, I love it. But when I have a dream that I'm shackled in my neck, I hate it. Abu Huraira interprets being shackled in the feet as meaning that one has control over his personality. A good slave is a shackle. He does not behave as he chooses. He seeks to know the bounds that Allah has set so that is symbolized by shackled in the feet, according to Abu Huraira. Even Abu Huraira doesn't say, the Rasulullah, but the Prophet said so. So it is ijtihad, it's an effort on his part to interpret the meaning of shackles in the feet. He interpreted shackles around the neck as indication that the person is sinful. Because most places where Allah speaks of aglal, shackles around the neck in the Quran, it is with respect to the kuffar being brought to hellfire. Such efforts are very few that we have cases for among the Sahaba. So a lot of these people we go to, who interpret dreams for us, they are just workers. And one instance of misinterpretation of a dream is sufficient to ruin the life of a person. So it is not part of the sunnah. But every time you have a dream, You just must keep its meaning. What for? If you have a good dream, which the prophet says you are permitted to tell a scholar or someone who loves you, you are permitted to does not mean you must keep its meaning. It is sufficient to say, Oh Allah, I saw something that I love. That it happened. If it is the other way, a bad dream, the Prophet says there are two types of bad dreams they come from two different sources. One of them comes from you having bottled up some problems of your own, some matter that requires that you address, which you have not found time to address. It sticks up in your chest and it begins to haunt you, a nightmare due to what you have left undone or you have done improperly. So the Prophet says this is hadithul nafs. It is yourself talking to you. He says the other type of bad dream is that which Shaitan uses to cause the hearts of believers to go apart and to scare believers. So both types of bad dreams, whether it is the hadith al-nafs or shaitan seeking to cause uh, differences between believers, causing people to, to scare believers out of their faith. Once you see what it is like in your dream, the Prophet says, Tell no one about it. No matter how close you are to your spouse, don't tell her, don't tell me. Don't tell your parents, parents don't tell your children. The wisdom is this. If you tell them and you think you have enough faith, not to go about seeking uh, bid'ah remedy. The person you tell may not have a faith. If you discuss a bad dream with your mother, for example, who doesn't have the same understanding of creed matters like you do, she is likely to be pushed into seeking on undue remedy. Same for your wife. So the standard teaching of the Messenger of Allah concerning dreams is that only good dreams are allowed to be shared with people who love us and us. And I add that scholars of Arabic, of fiqh, of hadith, or whatever branches of the knowledge of Islam are not necessarily necessarily well groomed, knowledgeable in the application of dreams. This is why the scholars say it is difficult to find a single compilation of dreams where all the interpretations, the meaning given to what people normally see in dreams are traceable completely to the Messenger of Allah or even the companions. We have a lot of the Tabi'un eh? and those after them, like Ibn Sirin, who have made efforts, but they are mere efforts. They are not foolproof. The same way we say the hadith says so and so means so and so. So I beg Allah the Almighty for you and me. Of the things we see in dreams, those that we love, we beg Allah to let them always happen to us. Those that we hate, that scare us, the Prophet says, tell no one, just observe Salah. Two rakas of Nafila, and beg Allah for protection and let no one hear about it. We beg Allah the Almighty uh, with the best of His word, uh, His perfect word, to beseech His mercy against His anger. We beseech His mercy against the evil from fellow humans and the shayateen. We beg Allah the Almighty, may He fill our hearts with fear for Him that removes all fear of humans and jinn from the heart. وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين. Uh, before I go, uh, we have been asked to announce that, inshallah, starting from Saturday after tomorrow, those amongst us who can't read the Quran at all, or those who can read the Quran but not according to the principles of Tajweed, which the Prophet used to apply in reading the Quran. Although who can do both, they can read and they can apply the good rules, but they are not good at teaching other people. And they want to learn the method, the simple way of teaching other people the Quran. You will be welcome to join us in this masjid every Saturday and Sunday morning for free from 6.30 a.m. to 7.30 a.m. Uh, during Ramadan, this must be to be filled to the brim, just as it is today. But I know that a lot of our young brothers and sisters can't read, can't recite the Quran. So please, this is an opportunity for you. Saturday morning, Sunday morning, very early before you go to work, if you still go to work on Sunday on, uh, on weekend, it is not excusable to spend your entire life acquiring so much of secular education that has become almost useless to you. Yes, how many of us have acquired it and how many of us have actually been able to secure jobs, which is the main purpose many of us went to higher institutions. How many have been able to secure jobs with our higher education? But everything you learn in the field, you earn a reward for it, even before ever teaching it or using it. So we are begging you for Allah's sake. Find just two hours in the week to join us in this masjid to learn the Quran. Then if you want to learn other things, Arabic and what have you, there are special classes for that, for adults. That is not free. But the Quran section, that is for free. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. قوموا إلى صلاتكم. Thank you. اللهم أكبر الله أكبر لا إله إلا